so lẹ́yìn ẹ̀ nú ẹ̀tọ́ ọkùnrin tó gbọ́dọ̀ fún ìyàwó ẹ̀ òun ni wípé gbogbo ọjọ́ tí ìyàwó bá ń sọ bẹ́ẹ̀ máa fẹ́yìn ṣàlàyé fún wa tí ìyàwó bá sọ wípé àkúrẹ̀ ah, mọ́ wa o wọ́n ní ká máa lísìn sí ìyàwó wa. istamia wa asọ̀gẹ̀ jẹ́ iye dàn lima ṣe àkìlẹ̀ ha wa hu mọ́ mi ha ọ̀pọ̀lọpọ̀ lé lónìí tó dà wọ́n rú òun náà ni pé ọkọ ìfẹ́ lísìn sí ìyàwó. gbogbo tóbìnrin bá wí wọ́n ní ká má fojú hàn náà ẹyọ kan bẹ̀ tó bá lọ́rọ̀ wa o lísìn kò bọ̀. tó o tó bá lóun lálàá lísìn kò ní àbọ̀ òun kódà bò ní interest ṣó o kò ní interest kó fi lè ṣàlàyé fún wa fún ẹ nítorí pé tó o bá jẹ́ ó ṣàlàyé fún ẹ àfẹ́sí jẹ́ ó yé wa wípé obìnrin ò lè dá dúró kápẹ́tà ń bá wà àbáṣàlàyé anokison wọ̀tàkámúlù máa fẹ́ yẹn ṣe ṣàlàyé ẹ̀ fún wa ilé dádúró obìnrin níbi tó mọ obìnrin nídìí ọkùnrin láti pípọ́ ọkùnrin ó ṣe kí ni ó pe kàtàpá náà nídìí wọn ṣùgbọ́n títí wọn dìgírì tí àwa fi nídìí wọn ó kéré sí ìdáhùn fi nídìí wa tọkùnrin ò bá ti wá lísìn síyàwó ẹ̀ lórí ọ̀rọ̀ tó ló wà ìyàwó wẹ̀ lómi tí ó fọ̀rọ̀ lọ́ǹta ẹni tó wàá fọ̀rọ̀ lọ́ǹta yẹn rúbàmọ́ aláya kó nasihan hmm. ó lè wáá jẹni tó máa bá bòmí wọ ilé sí lára hmm. so ìyẹn jẹ́ díẹ̀ nínú ẹ̀tọ́ obìnrin tó já sí wípé ọkùnrin gbọ́dọ̀ fún un bákan náà ló wá já sí pé ìyàwó náà òun náà lẹ́tọ̀ọ́ tí ó fọkọ rẹ̀ hmm. ẹ̀tọ́ ìyàwó tí ó gbà lọ́wọ́ ẹ̀ ó bẹ̀rẹ̀ lórí wípé àkọ́kọ́ ala obìnrin nítọ́kọ bá sọ fóbìnrin ògbọ́dọ̀ tẹ̀lé obìnrin tí ò bá tẹ̀lé lọ́kọ kò lè jèrè ẹ̀sìn hmm. bóyá ló lè jèrè ayé gan arábìnrin kan wá bá ìkan náà àfẹ́ ẹni ọlọ́run ó sọ fún àfáà wípé ó ní jọ́sùn ò tí ì má rí tóun bá bẹ lọ́hùn lójú ẹsẹ̀ lọ́hùn máa ń ṣe tó bá ní kọ́ ṣe fún tóun bá lálàbò ẹ̀ ní máa ń ṣe òun rí haláwátàlẹ̀ ìbáàdà adùn àtayọ̀ tí ń bẹ́ ń bi pé lóun jọ́sìn fọ́lọ́ òun rí oníjọ́sùn tí wàá má rí tán ó lóun ò rí gbogbo kìnìún wọ̀nyí mọ́ hmm. bóun bẹ lọ́wọ́ ọlọ́yìn sì ti gbàdúrà ogun tó máa dáwọ́ lé kò yọrí bóun sì fẹ́ kó yọrí àfáà ní kí ni àṣepọ̀ ohun àti ọkọ ẹ̀ bóò láàrin òun àtọkọ rẹ̀ arábìnrin wọn ń challenge àfáà yìí pé òun bí alóòrè ọ̀rọ̀ ẹ̀sìn òun bá òun sọ̀rọ̀ pé òun àtọkọ kí ló kọ́kọ́ ń sọ àfáà ló kan ọkọ nítorí pé àná sọ̀sá sọ fún wa pé obìnrin ò lè rí ayọ̀ kankan nídìí ìgbàgbọ́ ẹ̀ ó dijọ́ tó bá tẹ̀ lọ́kọ tó bá gbọ́ tọkọ. Hmm, sọ ibi tó jẹ́ pọ̀pọ̀lọpọ̀ obìnrin lónìí tí wọ́n ti mí sòròdù nìyẹn ẹ̀rọ obìnrin mi yọ ọmọ kọ́lé ọkọ rẹ̀ ò ní mọ̀ sí yóò tún wá wá lè níta lè yẹn ni yóò tún máa fún lówó tí ọmọ bá mójútó gbogbo ẹ̀ ló já sí pé ń bọ̀ bá padà yá padà gbá wọn náà ni. so bákan náà nínú nǹkan tí ń jẹ́ ẹ̀tọ́ tí obìnrin gbọ́dọ̀ fọ́kọ rẹ̀ òun náà ni pé obìnrin gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó máa jẹ́ aonen lè zẹ́ òjè alátìlẹ́yìn fọ́kọ ó gbọ́dọ̀ máa play supportive role tọkọ bá ń bọ̀ láti ta pẹ̀lú ìbànújẹ́ ó gbọ́dọ̀ dọ́dọ̀ ìyàwó kó bá dùnú àmàrà àwòkọ́ṣe lè lára ìyàwó ànábì Muhammad sallallahu alaihi wasallam Sayyida Khadija ìjọta ànábì kọ́kọ́ rí Jibril aleyhi salam tó fẹ́ rí bákàbákà lára ànábì tí ànábì ń sáré bọ̀ nílé ta ló bá wá bá Sayyida Khadija hmm. pàtó dọ̀dọ̀ Khadija Khadija ló wá ń sọ́mọ̀ ànábì ní courage wípé wallahi lan yukhziyaka Allahu abadan ó lọ́lọ́ ò ìwọ Muhammad hmm, àbídà ń sọ fọ́pọ̀ ọlọ́run ní dojú tiẹ̀ ó fi lọ́kàn balẹ̀ ó fi fọ́kàn balẹ̀ ó lè kúkọ̀ sí ìdájọ́ sẹ́ nítorí pé iná kala tásílò rahima nítorí pé wọn náà máa ń dàbí pọ̀ hmm. ẹ wo ẹ wo ẹ wo obìnrin rere báyẹn obìnrin rere báyẹn wàtá mélòó lè kẹ́là bó bá rẹ̀ yẹn kan tí ń nira àbí nǹkan kan tó tó tó wà lọ́rùn ẹ̀ òun bá òun bá òun hmm. bá wọn mú kúrò wàtó kéré dọ́ ìfà ó bẹ̀rẹ̀ sí máa kà á wọn náà wọn máa ń pàlejò lé wọn máa ń ṣe lé máa ń ṣe so obìnrin gbọ́dọ̀ play irú róòlù yẹn tọkọ máa ń bá bànújẹ́ bọ̀ nù tó bá dé nù obìnrin gbọ́dọ̀ jẹ́ ẹni tó yẹ pé yóò mú dùn wá bá kò ń sọ pé tí máa ń kó bànújẹ́ bọ̀ láti ìta yóò tún wá bá kóyàwó òun ti di ah, fún ẹnìkan lérí ní àdúgbò kóyàwó tún ní òun lè mọ̀ bóun bá tún délé báyìí kóun tún délé kóun tún ẹ mowó délé lèlí ibú ni <laughs> ẹ jẹ́ padà síbi ẹ ti ń bọ̀. nínú nǹkan tí obìnrin tún gbọ́dọ̀ hmm. kíyèsí tó jẹ́ ẹ̀tọ́ tí ó máa fọ́kọ rẹ̀ òun ni wípé obìnrin gbọ́dọ̀ máa sọ síkírìtì ọkọ kọ́mọ̀jọ́ hmm. so obìnrin sì gbọ́dọ̀ jẹ́ nítorí pé gbogbo ọ̀nà tí ó máa gbà pèsèǹtì ara ẹ̀ fọ́kọ yóò mọ jọ́nà tí yóò mọ dùn ọkọ nínú lànà sọ̀rọ̀ sára yín sọ fún wa yìí pé obìnrin tí ń jóbìnrin dáadáa alimari ato sọ́ọ́lẹ́ ha ó ní ìnádọ́ra ilé ìhá ó ní tọkọ bá ó ní àmọ́ra